Drop, drop, drop, drop, drop, drop, pa ìwọlé ni mo rí i pé bó ṣe ń gbọ̀n tó dẹ̀ sùn lọ díẹ̀ mo á bẹ̀ bọ̀ so mo bẹ iron ni in fact n gan lele to get it. Um, so mo ti bẹ mate. Ah, ah, mo ti ń dáná fún kitchen. mi ò jẹ́ mọ́ guilty. okay tí ẹ mú tí ẹ nà. mi ò. jẹ́ um, bẹ́ẹ̀ adjust time. a mu shi mai hajjarsa ne shi ne na kotun yi Thank mi ò kì í bá just anybody sọ̀rọ̀ o. àti pé báwo lẹ ṣe rí line yìí bó tilẹ̀ jẹ́ pé kò kì í ṣe private line ni bó báwo lẹ ṣe get ẹ̀. <laughs> ṣe fẹ́ gbọ́ èmi ò kì í fẹ́ àwọn chiefs honourables ni máa ń fẹ́ nítorí pé ẹ̀yin chief akágọ́mù nìyẹn ẹ̀ ń ya pépà ẹ̀ kì í fúnyàn lówó. ok mo ti gbọ́ ti yín ẹ mú pen kí n fún yín ní nọ́mbà mi zero zero two three four five six seven account number mi nìyẹn ẹ lọ sọ five million naira síbẹ̀ tẹ bá ti san tán màá fún yín ní private line mi màá dẹ̀ invite yín wá sọ́dọ̀ mi any good day. wọ́n gbogbo dìde kó jókòó kó jókòó má kúnlẹ̀ fún mi kí ló ṣẹlẹ̀ ara mọ́ mi ni ìyá láti bí ọ̀sẹ̀ mẹ́ta ń lé ara wọn ò ti yá ìbẹ̀rù owó gbé wọn kúrò nínú ilé mo ní bóyá kí n wá bá yín kẹjọ nítorí Ọlọ́run kẹ́ ṣàánú mi kẹ́ fún mi lówó díẹ̀ kí n lè gbé wọn lọ sọ́sibítù kẹ́mi wọn má lọ jábọ́ sínú ilé ẹjọ́. agunlá nǹkan kan ò bá ṣe kò kàn wo mi tí nǹkan kan ò bá ti ṣe mí mi ìrún yàrá ya anybody kó kú mo ti jù ú mo ṣe bẹ́ẹ̀ ẹ rántí pé ẹ̀gbọ́n yín ọmọ ìyá ni wọ́n ẹ jù ẹ ṣàánú mi. ìwọ ni kò ṣàlàyé fẹ́mi ìwọ ni kò sàn tán ṣé bí ìyá ẹ ló sọ pàṣẹwò ni mí kò sorúkọ tí kò pè mí tán ẹnu rẹ̀ ló fi sọ pé òun ti kọ̀ mí lábúrò kí ló wá wá mi fún sìn ẹ wo àǹtí ìgbà yẹn inú kan bí mo mi ní má kàrọ ẹnu wọn sí ẹjọ́ torí olóhùn lọlọbọ mi bì wọn ẹjọ́. mo ń ṣeré ni sórí mi ò ní mi ì ní fún ìyá ẹ̀ ah, bó tó bá pé wò ló ní ìdìrànlọ́wọ́ anytime ilé mi free fún ẹ láti wá onínáìrí ló ah, bá mi lókè. kí ló tún bọ́ ṣe bọ́tà bọ́tà wọ́n ti ní kó máa lo bọ́tà ah. bọ́tà bọ́tà bọ́tà bọ́tà bọ́tà bọ́tà máa lọ máa lọ. bàtí tí mo bọ̀ ọmọ wọn wò ni. Wọ́n ní ó ti sú mi. Kàkiri àpọ̀ránṣẹ́ ló lè sí ìṣe tí fẹ́ sú mi báyìí náà. Èmi ò mọ̀ pé nǹkan tó pọ̀ tó báyìí. À ń pọ̀. Mo rò bó lára wọn ti ń balẹ̀ tẹ́lẹ̀ ni. À kò balẹ̀ ò balẹ̀ rárá. Ẹ wo sórí bó ṣe wáyé sí náà ẹ àfi agbọ́n lọ sílé o. Ẹ Ah níbo lówó náà wà ìnáwó ńlá nìyẹn ìnáwó ńlá ni o. ìnáwó ńlá ni lóòótọ́ Yeah. owó dẹ̀ ní tóun bá sínlé kẹ́nikẹ́ni má ṣe dámọ̀ràn lẹ́yìn o. àbí. ẹ káàsán. ẹ káàsán. ẹ jọ mi béèrè miss alia ajẹwọlé ṣé kò sí. kò sí wọn ní ká fún wọn ní lẹ́tà kan ni. nǹkan ayọ̀ ni náà ó yẹ kó máa dúpẹ́ ni. nǹkan ayọ̀ ni. ẹ ṣó yẹ kó máa dúpẹ́ ni náà. iṣẹ́ ọ̀rọ̀ ayọ̀ ni nǹkan tó wà nílẹ̀ ìṣá iṣẹ́ iṣẹ́ ni a máa ń rọ́jú màá ní. máàmí ló wà nílé yẹn kára àwọn òyà àti màmá ìwà lọ́ba yẹn máa lọ tọ́jú wọn ní ìwòsàn wọ́n tún wọ́n gbàgbé iṣan lẹ́ka wọn. ṣé màmá máa kóra mi sínú ọwọ́ ọ̀nà méjì mo ti fẹ́ rówó. Ah, mi ò rò pé nǹkan ayọ̀ ni. dẹ̀ mà lọ́rọ́ ilé ayé èèyàn ṣé orí ẹ̀kẹ́rẹ̀ la fẹ́ pe lé ní àbíkíni. ẹ pẹ̀lẹ́ mọ́ ẹ kú tọ́jú wọn. báwo wà lára wọn sí. wọ́n ti wà òkè abẹ́rẹ́ wọn kọ ẹyọ kan so tó bá ti dọ̀la máa wá fún wọn tó bá ti gba abẹ́rẹ́ ẹyọ kan tó kú ara wọn máa wà òkè. ara mi náà sọ ṣe fi pé àwọn oògùn tẹ ní kàrà yẹn máa ṣiṣẹ́ fún. gbogbo ẹ ló máa ṣiṣẹ́ wọn ti wà òkè ẹ kí mi tètè máa lọ mo lọ síbi iṣẹ́. ọ̀la ah, ok ṣe lọ. ẹ ṣe o. ṣe ọmọ akókó tọ́jú ẹ̀yìn náà ṣe kọjú. owó kí tún lè lè. <laughs> Ah, Aleya, ìwọ ṣe má bọ́dá láti túṣu dára lọ́kọ̀. Hmm, Sori ìrọ̀rùn eku báyìí, hmm, ó ní ìrọ̀rùn ẹyẹ. Tí bá ti rẹ́rìn lójú ọba yìí, ó máa dùn. Fẹ́ kó mọ kìnìún kan. Hmm, Sori ìdùnnú ẹ̀, ó ní priority. Ògì, ògì. Wọ́n ti mẹ́ni tó wù mí. ọkọ mi o. ẹ jẹ́ ń bá a lọ o. ó rẹ̀ mí gan bí ẹni pé mo béèrè ṣe rí exam ó ń fọ́ èèyàn lórí àfi bẹ́ẹ̀ pé èèyàn ò lè rìn. ṣùgbọ́n kinní kan ṣì ń yà mí lẹ́nu àlíà láàrin thirty minutes tó wọnú exam o ó dẹ̀ parí pépà ẹ̀ igi ìwé ni ẹ o ẹ̀fíwèé kẹ̀ eléyìí ò ń ṣe ẹ̀fíwèé igi ìwé ni <laughs> àfi bí ẹni pé wọ́n mú answers àwọn questions ẹ̀ wọ́n ti kó sínú ọpọlọ ẹ̀ lórí. ṣe rí nǹkan tí òye yìí kò sí nǹkan tó ṣòro láti mọ̀ téèyàn bá ti wáyè fún lórí nǹkan tó bá máa lani lóògùn ó lọ́nà kó yọ ní níwèé náà. ó máa ń yí fún wa láti sọ ó mọ̀ pé ọlọ́run fi ọ̀rọ̀ ìwé yìí ó fi ru àwọn kan lọ́rùn ju àwọn kan lọ àwọn ẹlòmíín máa kà kà kà kà kà wọn ò ní rí nǹkan kan nú ẹ̀ báyìí yọ ẹlòmíì ò ní kà ju bóyá one second ó ti mọ nǹkan tó wà nú ẹ̀ ó ti máa gbé gbogbo ẹ̀ sórí ló mú ẹ tó fi sọ̀rọ̀ báyìí. ó tọ̀rọ̀ ní péjú sọ. tẹ bá tọrọ ayé tọkẹ jẹ kí n gbọ́ bóyá ilẹ̀ mọ̀ pé kò sẹ́ni tó mọ̀ bí ẹni tó mú kọ̀ǹgbẹ́ mọ̀ ẹni tó ń ṣọ́ mi ló mọ̀ tó mú. Hmm. ẹlẹ́pẹ̀ẹ́ ẹ ló dé mi hello níbo ló wà. ọ̀rẹ́ ni ọkọ mi o ẹ jẹ́ n bá lọ o mo ti mẹ́ni tó ń bí ẹ jẹ́ n bá lọ. Okay, darling, look, I feel like you just stand on. Why? Nothing. I just feel like I'm fresh. Yeah. And by the way, ah, ẹyẹ ò tẹ̀sán fẹ́ yẹ kókó ń bọ̀ mọ́ kàn kó ònú sùúrù tí ẹ gbére mi kàn wá lébẹ̀. má bínú tàbí kí máa bá yẹn ìgbà mi lè pa mí kò sáré wọn kan fẹ́ ìyàmú lọ jẹun àti wọn lè fi máa jẹun tán kó tó pàdé péjú àti wọn làwọn wá àmọ́ra wọn là ń wá káàkiri bàtà fi máa rí wọn òkè I'm testing it. anyway, um, so voilà, báwo ni father. Sure. oh àdúgbò lọ́wọ́ náà and um, so what is Friday yeah definitely we can start from now rúmi bẹ́ẹ̀ rúmi ṣé wàá Alex yeah ọmọ olórin mi oníṣòwò lálẹ́ ó dẹ̀ ń lọ so. Um, yeah, probably ìfẹ́ tí mo ní sí ọ ìfẹ́ àtinúdẹ́nu òun ló jẹ́ kí n bá ẹ lọ olówó orí mi ò gbọ́ ìfẹ́ tí mo ní sí ọ. ọ̀fẹ́ dùn. Irú ìṣòro ló bá mi ṣe yìí. Stop now. Wọ́n tó máa ṣe báyìí máa ń láìkẹ́. Sí lẹ́tí dèjì jẹ́ òfin ìjọ ọkùnrin. Ìrè ò dà. Mo for what now? O ò lè ṣe kí ni? Mi ò lè mú mọ́ra mọ́. Mo ti wá rí pé alákòóbá bẹ̀. Ẹni tó máa fi titi ẹ̀ kó bá lòun wá. Kó dẹ̀ tó kó bá mi máa lọ fún un. Ah, kí plan mi nìyẹn sà. wo o. Adia. ọ̀rọ̀ tí mò ń bẹ̀ ṣẹlẹ̀ kan ẹ̀ mo serious o honest. ìwọ ní àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ tá a sọ pọ̀. wọ́n máa padà sẹ́yìn náà àwọn ọmọ tí mo sọ fún ẹ ọ̀rẹ́ ẹ̀yìn. alia ètò pupa yẹn. mo ti sọ fún ẹ gbójú lọ́rọ̀ alia gbójú lọ́rọ̀ alia kò láìka ọkùnrin. ló ń ṣe báyìí ń kà sí ìyá obìnrin ní ìnà ẹ wọ́n ló máa mú sí lórí o ṣàmọ̀ fàdí ẹ̀yẹ o láìkẹ́ <laughs> o ṣàmọ̀ ọ̀rọ̀ obìnrin sóbìnrin náà. ó ní gáì kan tó jọ ń tẹ̀lé àwọn káàkiri táǹpọ̀ tí ò mọ́ ni. tó kò ń ṣe bọ̀bọ̀ tó pupa yẹn. ẹ ẹ Basil five and six lọ́n àti bọ̀bọ̀ yẹn nǹkan tó dẹ̀ lè ṣe sọ̀rọ̀ wọn láti separate wọn mi ò mọ̀ but kọ́mọ fit náà kí ló ń ṣe ẹ ọmọ pọ̀ ọ̀rọ̀ gbà ìnà jẹ́ ń gbọ́mọ fún ìnà. tó wáyé pé Basil ti yẹn tí wáyé pé òun àti òfin ra mọ́ ń gbọ́ ẹgbẹ́ tèmi lè mi ò wá mọ ṣùgbọ́n kí ló lè ṣe bẹ́ẹ̀ náà ọmọ pọ̀ lọ gba ìmọ̀. ẹ ẹ má wọrí má wọrí má wọrí ìdí má lọ. owó ló jẹ mí. iye pọ̀ níta náà. Hello hello ah wait kí ló ń ṣẹlẹ̀ mi ò rí alert. alert ibi tí báwo. ọ̀hún. Ah, forty percent of the twenty million tí gómìnà fún yín during campaign. bàbá irú ọwọ́ wo nìyẹn ẹ ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ ní sùúrù irú ọwọ́ wo nìyẹn ẹ̀yin ẹ̀ sọ́ọ̀tì forty percent ní owó tí gómìnà kó lẹ̀. ẹ wo ẹ wo ẹ wo bàbá if you get to listen let àwọn ọ̀dà eh, àwọn ọ̀dà students àti àwọn tó yẹ kó gba bẹ́ẹ̀ bẹ́ẹ̀ oníyẹ everybody ẹ̀ sì gbé owó ẹjọ́ tó lọ́wọ́ ẹ má bẹ̀rẹ̀ nìtì lọ́wọ́ mi. ẹ ẹ dúró ṣé ẹ̀yin wà nù student student union government ni àbẹ wo mbẹ àbẹ ń jẹ student gan àbẹ ń kàwé lọ́wọ́ ni. <laughs> Oh my God, Mr. SU President, just listen and listen good. Ṣoré mi, iná ni mi o. mad we had it then, and that's the final. Go! Shuwafebo, I'm giving you just 24 hours. Kí fi rí alert, kó fi drop owó mi kí n lè rí alert. Or else! a dark padà. Ẹ fẹ́ gbọ́, ẹ Yes! Ah! Ẹ̀yin ṣe ya ah, ìka burúkú báyìí ná, ẹ ṣe ya ìka náà tẹ̀yà olè jẹgúdújẹrá àgbàlagbà ah irú politician wo lẹ. ẹ̀yin ẹ̀sìpẹ̀tì owó ẹ wá fún wa tẹ́tì lèmi. bàbá ẹ fẹ́ gbọ́ èmi gan fúnra mi mo fún yín twenty four hours twenty four hours mo fún yín ẹ gbọ́ ẹ gbúrò ara yín nínú pépà nínú rédíò lórí tẹlifíṣàn ẹ gbúrò ara yín máa yẹ̀yẹ́ yín òótọ́ mo sọ fún yẹn máa expose yín gbogbo. bọ́tà ẹ̀sìn tí lẹ́bi nínú onígbùgbù yẹn máa gbọ́ ẹ̀yin ṣẹ́gun ẹ̀ tíṣà yìí láyé yín bàbá ṣé ẹ gbọ́ mi láyé yìí mo sọ fún ẹ má yẹ bá pe aago mi mọ́. gbọ́dọ̀ tí mo sọ ẹ má yẹ bá pe aago mi tẹ́ bá pe aago mi bàbá máa jẹ wo máa jẹ ojú yín abẹ́rẹ́ bóyá ṣe ẹ̀yin bóyá lásán lèmi lèmi kọ́jà student union president ni abẹ́ àbọ̀ lórí burúkú ni yín ni ẹ kúrò lẹ́yìn fún mi jọ èmi ẹ kó sì lọ ẹ kó sì lórí yín ti burú ẹ kó jọ. hello hello. bàbá wéèrè èmi ló fẹ́ máa halẹ̀ mọ́ orí yín lè rí gbà. Sisi. This guy is a dead meat. Sisi. Àbújá kan sí dáná pẹ́, owó ló ṣohun gbogbo ẹ̀yin náà ṣàrí pé látàárọ̀ a ti ń tìrìtì ẹ̀kú tẹ̀ torí pé a ti bèrè owó ọ̀kan lọ́wọ́ yín rárá so nǹkan tí mo fẹ́ tẹ̀lé àti sọ fún yín sí ni pé kẹ́yìn náà kẹ́ ẹ ṣara jọ because owó lóṣù ń gbogbo. sísí mi twenty thousand naira tàbí lọ́wọ́ yẹn ò pọ̀ ah, owó làwọn náà fi ń rògùn owó náà làwọn náà fi ń ra injections náà káàkiri nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé torí pé ẹ jẹ́ student ní ọ̀la kan charge yín ní twenty thousand naira if not ó yẹ ká bìlì ń jù bẹ́ẹ̀ lọ àwọn náà wo tọ̀tọ̀ lọ́wọ́ náà mọ̀ yín lára ni ṣe gbọ́ bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń jókòó yẹn ó wà dangerous fún ẹ̀tọ́ onítàn so delay is dangerous ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe pé àgbà kó lè fast ká lè save life ẹ. Jesus. Lórí adé yìí jẹ́ lọ́wọ́ ẹ̀ sọ kó tó ń padà sẹ́yìn. wọn pe ọ̀nàrẹ́bù àdìsàfẹ́ ò lè gbèrú wa kápò máa kú. ò yẹ àwa ni ká wá fara balẹ̀ kówó lè kú lẹ́nu. ìwọ ló ń gan ló máa ń bẹ̀ kó má pa ìwà kíkó. ẹ ẹ ẹni tí kùn ẹ pẹlẹbẹ ń pa ló bá sọ pé kí n bẹ mọ jọ torí Ọlọ́run sórí ojú ìlòun ló mọ nǹkan tó yó náà. ẹ wo ìtàn sọ ìdùn àwa mẹ́rin màmí ọ̀nà rẹ̀ bó sọ pé ká wà ẹ jẹ́ àpéjú mọ̀kẹ́ náà tó bá wa kó yes péjú mọ̀kẹ́ ẹ kú lé o ẹ káàbọ̀ káàbọ̀ àríyá àríyá báwo ni báwo la bá èmi ò rẹ ó yẹ gan látàárọ̀ tí mo ti wà pẹ̀lú ẹ kò lá ojú báyìí kó fi mi tí mo fi kúrò lẹ́nu ló má jẹ kó sọ mi báwo. ó lè gan nìyẹn ṣé dókítà ṣáà ti àtẹ́ǹtì. ṣé ti àtẹ́ǹtì àmọ́ problem yìí bí ti lè wá twenty yeah because tó bá jẹ́ hospital tèmi ni one twenty thousand ọmọ ní kó wá san ó a lot lọ sanwó yẹn because it's very cheap. twenty thousand gbọ́n mo very. fẹ́ rí ìlú lówó ọmọ mo ti fẹ́ rí twenty k tó ju ẹyin ọ̀rẹ́ mi lójú torí olóhùn ẹgbà mi lásìkò lè ṣàánú mi ojú òní fún mi ojú ẹ bá ń wọ́n wọ́n help àbí kí ni mo gbọ́ tó sọ yẹn wò sórí ẹni tí ò bá mọ ibi tí ẹgbẹ́ ẹ̀ ti là ó máa sáré kú ni moreover obìnrin ni ẹ̀ náà a pretty girl at that ah ah bó síta náà wò obìnrin tí ò bá já nìkan òun ni kò lè make it use what you have to get what you want simple obìnrin ni ẹ̀ náà. wò àlíyà owó mi bá ń ṣàn tó ń ṣàn tó dà lẹ́ tẹ́ ń kọ́bọ̀ mi kò lè kàn ẹ́ lọ́wọ́ advice tèmi lè fún ẹ ní pé kó wọnú ilé yẹn kó lọ múra kó tẹ̀lé wa lọ síbi tá à ń lọ nítorí àyè kan ṣì kù fún ẹ kí n tó pe Jùmọ̀kẹ́. ẹ wo ẹ̀yin girls tẹ bá lè help ẹ ẹ help ẹ tẹ bá dé lè help ẹ má sọ̀rọ̀ sí mọ́ náà kò sẹ́ni tí ò lè ní problem olówó gan ó ní problem. àwọn ọ̀sẹ̀ lè ní problem because I'm on the right place láti lọ at the right time. tẹ jáde wá ni ah, ọ̀nà jíìkì tó ní tẹ́ǹkì ń bẹ kò sí ìpínlẹ̀ bá mi gbàgbé sá. Ah, ẹ má wọrí madam àwọn ọ̀rẹ́ ọkọ yín tí wọ́n gbé ọkọ yín wá wọ́n ti clear gbogbo bíìsì yín pátápátá kódà owó gan tó tún fún wa gan wọ́n tún ti san ss gan sílẹ̀ gan wá pa. ẹ báwo wà lára àwọn fúnra rẹ sí. Ah, ó ti ń get better nsìn ṣùgbọ́n ó kàn ní rest díẹ̀ nítorí àwọn oògùn tí a fún kó lè fi ṣiṣẹ́ lára ẹ̀ so bóyá ẹ lè jókòó tàbí kí ẹ padà wá ẹ máa tẹ fúlàǹtà. àlìyà ojú ẹ náà o. báwo de wa ni nísìnyí tí o ti wọ school o ti rí bí àwọn ẹgbẹ́ ẹ ṣe ń blend ṣe ń ṣe. Ah, lẹ́yìn ìwé tèmi lọ kà ń bẹ̀ mi ò mix up mi ò ṣe anything lẹ́yìn ìwé mi nìkan ah, ìwé ò ní kíyàn máa ṣe fàájì ah, ṣe bá wa náà lọ school ara nǹkan tí mo máa ń ṣe ń gbà yẹn nìyẹn o tẹ́gbọ́n mi fi ń pè mí láṣẹ́wó kò dé sóbìnrin tí yóò ṣẹ́wó gbogbo obìnrin pátápátá láṣẹ́wó. àǹtí àṣàbí èmi o èmi ò kì í ṣàṣẹ́wó torí bí mo ṣe wà yìí mo lè fi gbogbo ẹnu sọ pé ọkùnrin kankan tí ìgòrí mi rí. <laughs> ọlọ́wọ́ yẹn káàbúrò mi yẹ pa mí kò sígbà tọkùnrin ò ní gorí ẹ náà àti ká patán dé o àti ká patán pọ o kò sígbà tí kóńdó yìí ò ní wọ ọ bẹ́ẹ̀ ni kò sí big deal bẹ́ẹ̀. <laughs> àti ẹ jẹ́ kí n máa lọ ojú nǹkan mi. o ti fẹ́ máa lọ. Hmm. èmi kò rò pé gẹ́gẹ́ bí àbúrò mi kí n lẹ́tù ẹ̀ kó rẹ̀ máa lọ já sí gbígbà mi tó bá ní o fẹ́ máa lọ á dẹ̀ díjọ́ mi nìyẹn. bẹ́ẹ̀ ni àbí. lágbègbè ìpamọ́ ah, sọ ẹ bye. Kulukulu mata! Jẹjẹ mata! mata. Igbo peke no pa ya. In flag on top black. Wireless. Abab. Tiwa. Oh. Big boy. I'm a This is an assignment for you. six feet below. this particular issue, I'm a coward. I told you earlier on, I'm a Muslim. Being the shame, I told you, when you call this problem, now there's problem. Now listen to me. Problem to me, I can't do it. mi lè ṣe náà báwo ni mo ṣe máa lọ pààyàn lẹ́yìn ara mi tèmi tí ó ṣe mí for no reason. that's it this matter no be JJ matter. ó pé kí makaya sí kápọ̀ tiwa the lord of our fraud ẹlẹ́ṣẹ̀ ah, ò lè lọ láì jìyà o. is the problem problem gongongongongo nìyẹn are we God are we God say let's leave everything to God Take ká fi gbélé fún Ọlọ́run láti church are we God why no ṣe ikú lè ẹ̀ṣẹ̀ ni ṣe ikú lè ẹ̀ṣẹ̀ ni. Basi now you listen and listen very good basit ó dàbí pé ò mọ waiting day tí carbon bá ti sọ̀rọ̀ lẹ́yìn yẹn kò sọ̀rọ̀ mọ́ o no the lord has spoken. Then the lord must be crazy. basit. basit. <laughs> wọn Alex ńkọ́. Alex mo wà ní. sọ fún Alex wo dátà gẹ́yẹn tí kápó gbé fún wa everything ti wà lọ́wọ́ mi. Okay. Yeah. So na when do you to go? ẹ kà pàdé ní tíjọ ọ̀ṣọ́ lálẹ́ yìí eleven pm. eleven o'clock. aláti ṣiṣẹ́ lálẹ́ yìí. bàbá yín mi ń bọ̀ yà. Yeah. So. Saniye. Leah. Leah. Yes, of course. Where are you now? cause um, mi àti ẹ round school lè and oh, mention that pọ̀ mọ́ lọ́dọ̀ mi. n kò fẹ́ fi surprise ẹ̀ àwọn ọ̀rẹ́ mi to see party. lọ sí pàtì nínú nǹkan ní ọ̀rẹ́ ìpínlẹ̀ mo tẹ̀ sí fẹ́ sùn gan-an nǹkan jẹ́ ìgbà mi kò kí wọ́n spend nights with ẹ̀. Aliyah, Aliyah. how many times mo tún wọ̀ ni pé kò yé máa rìn lóru mọ́ tọ́lọ́ máa ń sọ̀rọ̀ máa ń ṣọ́ra yín náà. ọ̀dà máa bẹ̀ mí lóòrùn ni ká ṣe déédéé bíi náà lè ní gbogbo àwọn àlàáfíà rẹ̀. wọ́n ṣe kò tọ́ ni pé àníṣe gẹ́gẹ́ bí because still náà yóò máa ń ṣọ́ra ẹ̀ nítorí náà bá ń ṣọ́yàn kókó mẹ́ni ọ̀wọ̀ náà. ní kó má bínú àbí ó ní ṣe bẹ́ẹ̀ mọ́. ok ìlú ti gbọ́ ẹ kọ́lọ̀ ń jẹ ọgbọ́. ọ̀rẹ́ ẹ̀ gan. ọ̀rẹ́ ọ̀nà. ó mi tẹ ọ. ọ ṣe yẹn <laughs> ó ní ṣòlá lẹ́ẹ̀kọ́ sí ọdún jáde. mi ò gbé e ti anyway ṣé mi wà ní. mi wà ní lọ́wọ́ rẹ̀. mo fẹ́ wẹ̀. ọmọ mo lọ pàdé walex walex mo lọ pàdé walex. kí ló ṣe walex tó jẹ́ pé òun lè wá tí ẹ fi pàdé sí. sórí ṣó tí olóyè lànà yẹn ṣó yẹn ni àtàwọn kan ti ní kwanta ṣé o get so wàá fi pé táwọn tún lè pè wàá fi pé kò ń pè mí ṣé o get wàá pè mí pé kí fáìn kí n máa bọ̀ kí n máa bọ̀ o pé nǹkan mi kò jẹ́ ṣẹlẹ̀ àti máa dé ìwé mo rí pé ṣe náà ní wàhálà kékeré kan yẹn so mo dẹ̀ bá wọn sọ. ìwọ wá dìde yóò rò ó làjà. náà kàn ṣe pé mo lọ làjà náà yes ẹ̀hẹ́ bí pé mo làjà náà ni ṣé you get ọmọ mo kàn bá wọn sẹ́tìlẹ̀ wọn kálukú dẹ̀ ti wà lórí ọwọ́ ẹ̀kú sí much problem wọn sẹ́yìn wọn ti fà ah, wọ́n ṣayé gan mẹ́lọ́wọ́ ni mo, mọ̀ mi ìfẹ́ jí ẹ̀ ń bá ti mú mi rìn kí má lọ disturb ẹ̀. Hmm, basit basit hey dẹ́ẹ̀dẹ́ o ẹ má jẹ́ kẹ́nìkan fi titi ẹ̀ kó bá titi ẹ̀ o ṣọ́ ara ẹ̀ gidigidi o wọn náà mọ̀rọ̀ ní ọgbà yìí o ó mọ̀rọ̀ àwọn ọmọ burúkú yìí ó mọ̀ pé wọn ò láàánú lójú o hmm. ó bẹ́tà kó ṣọ́ ara ẹ̀ torí kan tó bá ti ṣèyàn lẹ́ẹ̀kan kò yẹ kó tún ṣèyàn lẹ́lẹ́ẹ̀kejì mọ́. mo mọ understand ẹ máa fi náà máa máa fẹ́ Guy, you know she don't call go go. You are a man now. I beg. Ọ̀bọ̀, Obi. Ẹ́ kí ló ń ṣe ẹ́? Fi ọkọ ẹ balẹ̀. Wo big boy ni ẹ o, but now, by now you ma. Hmm? Fọkọ ẹ balẹ̀. That ẹ no ẹ eh, ẹ eh. kí mo ní kó ṣe yẹn no sọ fún mi kí mo ní kó ṣe ṣáàtì yẹn yẹn tó pa ẹ ni. mo wá i no dey i no dey feel you. ẹ lo kí ló kí wọ́n mọ̀ what's the problem. má yẹ kí n parọ́ fún ẹ mi ò gbádùn ẹ mi ò tí ẹ̀ jọ ẹ rárá i no dey feel you at all mi ò gbádùn ẹ bí àwọn ẹ̀ wọ́n sáré o wọ́n lè fẹ́ ẹ mẹ́. Hmm? Hmm, láti ló ti yà fún ẹ àwọn tó kọjá yẹn àwọn ọ̀rẹ́ girlfriend mi yẹn náà. shut up. ṣé ìgbòho làwọn yàwó mi yẹn náà lọ́ba girlfriend friends náà tàwọn. wọ́n bá wọn jẹ́ bàbá rẹ̀ ọmọ náà lè fi yù in fact I no dey judge you. kí ló kọ́ ẹ pẹ̀lú àwọn tó kọjá kí n tẹ́ pẹ̀lú tiwọn kí ló ṣe yẹ fi ọkọ ẹ balẹ̀. you understand you can't work with wetin you need now you go call me now you understand. so kọ́ sára ni. you no understand. Eh? kó wá mú bíbá ìlú àwọn mo rí mi ètè sọnù ṣé mo pé kò dà kéèyàn máa fojú jọ́ọ̀jì yàn tí wọ́n bá sọ fún mi pé basit ó belong nínú ọgbà yìí máa nírọ́ ni ah, wọn kì í gbé sójú ó mọ̀ pé ọmọ èèyàn tó bá gun ẹṣin lọ́sàn tó bá dalẹ̀ wọ́n máa mú ọmọ èèyàn gùn ni ọ̀rẹ́ wa ló tutù tó bá jẹ́ èmi ni ò má ti fura ti pẹ́ péjú má sọ bẹ́ẹ̀ mọ́ ṣé kò ń ṣe gbogbo àwọn kóòtù tó wà náà ọgbà ìpátá la mọ̀ ni pásì tó gbé sórí ni nà. kò ń ṣe irú ẹni tí yẹ pé èmi àti ẹjọ́ ń ṣe wọléwọ̀de ẹ tí kò bá gbé sórí á ṣòkọlù ẹ tí ò bá dẹ̀ wá ṣòkọlù ẹ báyìí step into his house báyìí ni màá ti rí lógo ẹ. ó dẹ̀ tún rí yẹn sọ o. ẹ ti ẹ̀ wọ ẹ̀wà ń pẹ̀lú ìtí èmi fi ojú mi méjèèjì rí lọ́sàn-án. Ah! máa bá iṣẹ́ bàṣítì jẹ́ lọ́dọ̀ àlìyá àfi tí mi ò bá rà àlìyá nìkan lókun nǹkan tó rí ẹ sí náà nìyẹn olókùn. òkúkọ kí ni. <laughs> mo ti dìbẹ̀rù fáwọn ọmọ òjò orí yóò táìsì máa sáré dábẹ́. èmi àti wọlé la jáde wọlé sọ pé kí n sin débi kan òun ló ń dáàrin wọn mi ì mọ̀ rí i'm not part of them bọ́sì tó ń parọ́ mo dẹ̀ ti ń ṣàkíyèsí ẹ̀ gbogbo òrìyẹn lọ́jọ́ mẹ́ta ló mú fura dání ìwọ kì í ṣe ara wọn kí ló wá dàrí wọn kí ló lọ ṣe láàrin wọn onírọ̀ òṣì. I'm sorry. Baby, my brother. Mo fẹ́ fi dá lójú pé You're Don't touch me! I ever fear you come In In fact, I don't want to see you again. You're very fẹ́ in my life. I hate you. I don't love you anymore. Idiot. Bojo dada, bojo dada, bo pakrumo, pakrumo, bojo dada, bojo dada, bo pakrumo. Nígbà tí gbogbo síra wa olórin kan tí sexy baby. Ọmọ ilẹ̀ yìí yóò bàjẹ́. Àǹtí Àṣàbí, ọmọ ilẹ̀ yìí yóò bàjẹ́. Ọlọ́run you you really tried you know. o ìwọ gan gbìyànjú. ọmọdé ẹsàn kankan. ìjà lọ ni ẹ ó dẹ̀ lè gbàṣọ lára èèyàn. irọ́ ni ṣùwárí jà lọ tèmi kí n ṣaṣọ nìkan ló ń gbà o mo lè gba undies mo lè bọ́ bra pra anyhow ah ọmọ gbóná lè síbẹ̀ gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀. <laughs> ìwọ náà dẹ̀ mọ̀ pé mo le. èmi gan le. bẹ́ẹ̀ni ṣó bẹ́ẹ̀ni gan le ni. mo bá ẹ lé mo bá ẹ lé actually but nǹkan tó ṣẹlẹ̀ ni pé tí bá ṣe pé èmi gan kanjú jáde ni bá ní ká padà wọlé kó lọ mọ bó tún ṣe máa ṣẹlẹ̀ sí ṣùgbọ́n jẹ́ ká sọ gbogbo ẹ̀ dọ́là ká fi ọmọ ayò fáyò náà wà ní olómi ló máa rẹ̀. kò lè rẹ olómi tèmi o ah, èmi àṣàbí ah, àṣàbí tí mo kì í <laughs> ó sì bọ́nú rìbá náírà ó rẹ olómi tì. ìwọ náà wípé bá tẹ báyìí ìyàwó eh, lọ. òkè ọmọ mi ò gbà sílẹ̀ oyana sexy de ọmọ ẹlẹ. Ah, ṣé eléyìí bù tiẹ̀ ló mú yẹ lóògì ń gà kéka báyìí tí ẹ bá wá ṣe pé ta lọ wà ó ti mú ọ máa fọ lẹ́nu mọ́ eh, ẹnu ọ̀nà ìta ni bàbá ẹjọ ṣé bọ́n ṣe ń kíyàn nìyẹn ni ẹ dẹ̀ ń bú mi lálẹ́ kí ló dé kí ni mo ṣe fún yín. ẹ jẹ́ ọmọ pé mi ń bọ ọjà ni èmi ń bínú sí ọ ni àbí jẹ́ ẹni ẹni tí wọ́n rámú yìí ọmọ bó ti jẹ́ tèmi ọmọ tèmi ni ni mànà. ẹ mọra yín mọ. ẹ wo bàbá mi ò láì nǹkan tẹ máa ń ṣe fún mi o ṣé torí pé jẹ́gbọ́n bàbá mi ni ẹ máa máa embarrass mi káàkiri ni kí ló dé size yín wà o tí bá túlẹ̀ fún yín sin ẹ̀ ní dúró o. Ah, confam ni o confam ni o kẹ́kẹ́ ra farabalẹ̀ torí gbogbo bẹ́ẹ̀ yẹ wọlé yẹn kò bẹ́ mi lára mu o ọ̀rọ̀ tẹ̀dẹ̀ ń sọ ó dùn mí gan ẹsẹ̀ máa wá bí wàá tọrọ oúnjẹ ò mo mọ̀ yín dáadáa o. fún tó ṣe o ti jẹ́ tán. wọ́n kàn jẹ́ fámìlì mi nǹkan tó yẹ kí n tó yẹ ká bá ọgbọ́n tá a bá ti bá gbọ́gbà mi orí bọ́gọ̀ níbi tó ti poná ni ni ó ní àǹtí àṣàbí ṣé àǹtí lélẹ́ ìjọ lójú ẹ ẹgbẹ́ ìyálàyà ìyá ẹ ni wọ́n ń gbé láǹtí àṣàbí. àǹtí àṣàbí ò dàgbà tó yá mi nà ó ìyá mi sì máa gbà tọdún márùn-ún lọ́wọ́ wọn àìfẹ́ dẹ̀ ló ń jẹ́ kí èèyàn péyàn láǹtì that is law. Yes. Ah, mo kú ọ tó sáwèrè jẹ ah, wo o ti wá jẹ tán pátápátá èmi ti máàkì ojú ẹ báyìí o kò sí gbèsè gángan bẹ̀ mọ́ báyìí ọjẹ́ tán ọjẹ́ bó next location gẹ́gẹ́ sandi all light méjì ló ṣe pọ̀ èmi mọ́ sọ bẹ́ẹ̀ fún ní báyìí ọ̀dọ́ láàrin lọ́ọ̀dún ẹ lèmi lọ ó sì ní tí mo wá rí fún tẹ́lẹ̀ bí n bá ti wá dọ̀dọ̀ ẹ̀ n ó tèbù ọ̀rẹ́ báyìí gbaga ni ọgbà red card kò sí yẹ ló ń bẹ̀. bàbá ẹ dákẹ́ jà iṣẹ́ tó pé mo dákẹ́ fún yín ẹ wojú mi náà ẹ̀yin tẹ́ ẹ sọ pé ẹ ti má kojú mi kò sí space bẹ́ẹ̀ nínú tèmi àti tiyín ta ni kò sí space bẹ́ẹ̀ ojú yìí ti kún náà ah gbogbo tẹ́ gbé wálẹ̀ fẹ́ gbé lọ́rùn yìí náà ah ẹ̀kọ́ là kó lẹ́kọ̀ọ́ bàbá mi láìkẹ́ o ẹ̀kọ́ ọkọ́ la o. ojú tèmi tí ò ní space ó ní design tó wà ń bẹ̀ tí ò sí design ìwọ jẹ́ tán ni. ẹ má jẹ́ n bínú o ẹ má jẹ́ n wojú yín o ẹ má jẹ́ ń wojú yín o kẹ́ fi gbogbo ẹ̀kẹ́ ṣe kíní tàtú yìí ẹ má jẹ́ ń bínú yín o. àǹtí àṣàbí àǹtí àṣàbí lọ́mọ táwa bí táwa fi fún ní túnẹ́ ńgbà tó yá àwọn kíní àfà tí wọ́n ń sọ lóko wọn ọ̀fà títí eléyìí bú tún mú ìyá rẹ̀ ó gbé láǹtí àṣàbí ìwọ̀n ń pa kurumọ́ tí ó dẹ́ dáadáa ayé màdí wà bàjẹ́ o. wọ́n òní jẹ́ rírẹ́ owó tó ń jin àti àṣàbí òní dàbọ̀ o bàbáńdé bá ní ọ̀dà fún aláàrò nígbà ní wọ́n lọ bẹ́ẹ̀ kọ́ ó kú ó ẹ̀ láì rọ̀ láì. kájú ẹ kí ló jí ẹ ṣé tó lóbi ló dẹ ṣe fẹ́ sọ̀rọ̀ ẹ di wèrè ń sìn anitọkọkan bá rí jìnrìn bọ yẹgbẹgbẹrún ẹ lọ kí ló jí ẹ náà tó bá fẹ́ ṣe ọmọ mẹ́ta papọ̀ lójúmọ́ ayé gbà kí tó bá ń tọ̀ lára ẹ̀. you can't understand ẹnì kan tí wọn náà ti love tó ti nífẹ̀ẹ́ yàn kan rí then you know what it takes to be in love. <laughs> understand what tell me what is there to understand and gbàgbé sẹ ọmọ gbàgbé òṣì ṣé fẹ́ lélẹ́yìí tí wọ́n ní sórí gbà tẹ́mi ṣe máa ń lọ mo máa ń mu omi ìfẹ́ ni tó yẹ pé ìfẹ́ máa máa pa mi bí ọtí àgílẹ̀ ṣe ẹ bó dáa tí kò gbà mí I don pay for this game o no be today àgílẹ̀ ṣe ẹ lórí yàn. Láti mo mọ ọkọ tí máa ṣe fún ẹ mo mọ tí máa ṣe fún ẹ ìgbà tí máa wọ ọmọ ọkọ fún ẹ tí mo ṣe ọmọ fún tó fẹ́ pa ẹ dànù wà á gbà bí àlíyá òṣì ló bí ẹja kan. àṣàbí mo kú oríire oṣù ọlá rẹ ti lé kan sí i kí ló kó orúkọ ọmọkùnrin tó bá lájọṣepọ̀ gbẹ̀yìn. gbẹ̀ngà lórúkọ ẹ̀ bàbá. ooo. Oh gbẹ̀ngà lórúkọ rẹ̀ ń jẹ́ ọmọ náà lógo tó pọ̀ òkìkí rẹ̀ sì kún dẹ́múdẹ́mú kódà gan wọ́n ṣẹ̀ṣáájì májìrì ẹ̀ ni àmọ́ ní báyìí gbogbo rẹ̀ ni mo ti já wálẹ̀ àmọ́ tí bájìrì ó bá kú bò ní ṣe mo ń ṣe lọ́dọ̀ ó máa ń dún bọ́n bọ́n bọ́n á dẹ̀ tán rẹ́ẹ̀dì. Oh. báyọ̀ ló ti dún bùmùbùmù. tòrónú tí bùmùbùmù bá ní iṣó níbi iṣó. èmi à ń sáré òjá lúbúlúbú ojú ọ lọ. báyọ̀ ọmọ náà ti padà rínú èmi mo sọ bẹ́ẹ̀ yóò rè pé pàyọ́gbẹ̀ lówó èmi náà ti ẹ̀jẹ̀ rẹ̀ yìí. màá dẹ̀ make sure pé òbí tí náà kú dáadáa. ẹ ṣeun. àmọ́ ní báyìí àwọn ọmọ tó bá jẹ́ pẹ́lẹ́jẹ̀ tútù ni wọ́n àwọn ní kọ́ ọmọ rí kó mú wá torí rí wọn ní mọ́ lórí lára yóò dà fún yóò kàngé. ó dà mo ti fún bàbá èmi náà ní gbàgbé ẹ ṣeun dúpẹ́ ẹ ṣeun màá tún yọjú sí i ẹ ṣe Ah, Mami. Ah, ẹ má sọ wá. Ọ̀tọ̀ tí ẹ ra ọmọ ojú yẹ màá rántí wà ní ìjọ mẹ́ta kọ́kù jí àràrà gbogbo léwé rẹ. àlàáfíà la bàṣítì náà ń kọ́ ẹ wò ah, inú mi dùn láti rí ọkùjọ́ mẹ́ta tó sàfojú síwèé rẹ̀ ah, ah, ọlọ́run ṣeun pẹ̀lẹ́ káàbọ̀ ẹjẹ máa yin ìgbà sẹ́yìn lẹ́sìn máa bá lẹ́yìn tí mo dúró sí i. ṣé ṣé ṣé ọmọ àkọ́má tọ́jú wọ náà. táwọn ọmọ yẹn yọ ilẹ̀ ní. mo ṣe gbọ́wọ́ pọ̀ ó ti ẹ̀sìn mi lẹ́nu mẹ́ta jẹ́ àárín. àtàwọn ará bí ọlọ́run àgbà. àbí ṣé ọmọ wa ìyá owó máa wà pọ̀ lọ́wọ́ mi níbo mo wá fẹ́ sáré sí torí ọlọ́run. mi náà mọ̀ pátí owó yẹn máa nira jẹ́ kó ló má fara ni wá ni. àmì ọkọ mi. ẹ̀yin ṣáà máa gbàdúrà fún mi pé kọ́ ló ń jẹ́ kí n máa bá láàánú pàdé. ìwà lílọ ọkọ mi mo sì wá ń gbàwẹ̀ mo ń gbàdúrà o kò lè láṣeyọrí lẹ́nu ẹ̀kọ́ rẹ̀ kó ló ń bá ń gbé ọ lórí sókè mo ń gbà lágbára Ọlọ́run wá kó láṣeyọrí ayọ̀. àmì àmì ẹ wo màmí mi ò ní lè dúró mọ́ ọ ò fara mọ́ ọmọ ni kí ló dé màmí tí n bá ń dúró pẹ́ ó lè kó ìfàsẹ́yìn bá tètè lówó yìí tí èdè bá lọ sí kí mo fi tí màá lọ wọ́wọ́ sí o kò burú o òkú bá láàánú pàdé ojú òní tí ọ̀run wọ́n ṣàgbéyọrí o wọ́n dàbọ̀ mú fọ́lọ́ sí ọ. Oya sẹ́ksì bẹ́bí sẹ́ksì bẹ́bí òyìn dàbẹ̀ bí sẹ́ksì bẹ́bí kàlẹ́ yíyá o sẹ́ksì bẹ́bí sẹ́ksì bẹ́bí o ẹ̀lẹ́ yóò bá bẹ̀rẹ̀ yóò Basit. Basit. Báwo jẹ́? Mo lè lọ. Dápọ̀ ayé àṣà ilé ìfọ̀rọ̀. ẹ kúlẹ̀ tó Darling, that you've been hurt. You thought that you'd never love again. I deserve a try, honey just a once. Give me a chance and I'll prove this all wrong. You walked in, you were so quick to judge. But honey, he's nothing like me. I'll never break your heart. Oh ọmọ àti ilé ti pẹ́ nìyẹn. a ti pẹ́ díẹ̀ náà go against me, but anybody mọ̀pẹ́ níbo me. sílẹ̀. kò séèyàn ni. àríyá lọ. ìbéèrè yìí pọ̀ ṣé ò ní nọ́mbà ẹ̀ ní òde pé. mo ti pe fóònù ẹ kò kò gbé mi. ẹ dẹ̀ má pè é àbí òní ṣé dandan ni. ṣé máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ and I'm very sure pé Ali àti this thing nípa competition láàrin wa. See, what happened was just a mistake mi ò mọ̀ọ́mọ̀ and then I just want to help me out ẹ bá mi sọ fún àlẹ́ àpè mo nífẹ̀ẹ́ I love her with all my heart. No. mo gbé o love ṣá. mo mọ̀ pé ìwọ wà much more reasonable tó ń lọ tó ṣàmì lẹ́kùn tí ọkọ tí mo kàn fi mọ̀ ni pé ìṣètò ìlú òde bá ṣe lọ báwo ṣe kàlẹ́ ayọ̀ aláìsí ìwọ ní ìrẹsì àti ìyá. mo understand kí ni ìṣẹ̀ abẹ́bà sọ. ìbálẹ̀ bá yàrá rẹ̀ tó bá gbọ́ àbúrò yà. Make love. you, girl. Ṣé ojú yìí sọ̀tọ̀? wọ́n dẹ̀ ní ọmọdé tó bá mọwọ́ wẹ̀ ó láti bá wa jẹun. ẹ sà mo understand but nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣe rí ẹdíyẹ tiwa náà ń but àwọn student wọ́n fẹ́ràn ló máa gan. student <laughs> à ń sọ̀rọ̀ big time politics ò ń sọ̀rọ̀ student kí ni student ní í ṣe pẹ̀lú politics wò ó jẹ́ kí èmi sọ fún ẹ nǹkan tó kàn ní ìdíkojú pé kò fara máa wà á sórí tó bá ti fara mọ́ wa ìwọ ni school authority máa support ṣé you understand tí school authority bá dẹ̀ ti support ẹ o ti di anointed candidate ni ẹ that's just it. mo understand yín sir mo ṣì ni wọ́n mọ iye láti lò bóyá tó bá di next election màá rí contest. no no no no no no no we have to start acting now. what are you talking about we have to act now sórí gbogbo ọ̀nà tí àlọ́ máa máa fi kúrò ní pòsíṣọ̀ yẹn ló yẹ ká bẹ̀rẹ̀ sí wá nísìn. dọ́nà dọ́nà kí ni nǹkan tí ẹ rí i pé ó fẹ́ràn jù. actually aloma kò kí ń mu ọtí at the same time kò kí ń mu sìgá. ẹ à orí sọ àmọ́ láìka obìnrin. that is it that is it. tó bá ti jẹ bẹ́ẹ̀ ló dúdú mọ́ ọdẹ gan-an a máa fi tí ì pẹ̀lú ẹ̀. ṣáà ojú ìwọlé máa ń wọlé lọ ojú ìwọlé ẹ̀gbọ́n kan bẹ̀rẹ̀ láti dé tá a ṣe iṣẹ́ tí wàá wà lára mi báyìí. nítorí náà la ṣe ń gbọ́. Eh, a jẹ́ wípé ẹ kó mi jẹ gidigan nìyẹn o. ọlọ́run má má bàjẹ́ bàjẹ́ extra load ni à ń kó oúnjẹ. nítorí pé à ń kó oúnjẹ náà la ṣe ń fẹ́ràn yín gbé ni ṣé wọn gbọ́ látẹ̀yìn gbé sáwà lára ló jẹ́ ká máa ṣe kí ni ká máa ṣayé lọ ń gbòòrò màmá ní màmá. má sọ bẹ́ẹ̀ mọ́ ọlá ọlọ́run ni gbogbo wa ń jẹ ẹyin náà kì í ṣọmọ bẹ́ẹ̀ àbà ká tó gbọ́ mi sí mọ́jọ kó tó kún iṣẹ́ lẹ́ ń ṣe ẹ gbàgbé wọn máa fi lára kí ni kò fún yín kẹ máa mú kẹ máa fi tẹ. fún mi mu èmi ò wá mú kankan bí báyìí o nǹkan tá a ṣe gangan gangan oníkẹyẹ ká ṣe so afa ẹ ti ẹdun náà ṣé bí ẹ̀yin lẹ́yìn lẹ sọ pé ẹ fẹ́ wá. mama gbogbo bí ẹmọ tó ṣẹlẹ̀ máa bá wa ń bẹ̀ ẹ káà ṣáà máa ṣe kí ni ká máa pa tuntun mọ́ lọ. ẹ kó yẹn gbà lọ. ẹ wà á rẹ̀ ìdúró kẹrẹ̀ àjọ ọwọ́ bí ọmọ ìwé ṣe pẹ́lẹ́ jáṣà. o ò rírọ ẹ̀rí ṣé ẹni tó fẹ́ẹ́ ṣèkẹrin lélẹ̀. òun ni màmá. ìyẹn náà bàjẹ́ lẹ́yìn kò ṣe kí ni kó pakuru mu kó wá jó dáadáa you understand mo ti rẹ́dì ṣé o lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe àbí bò ni torí òun ojú báyìí ẹ̀yin guys ó yá àbọ̀ bóyá ń dọ̀ mí nà ó ah, ó yá ọyá jàre. àǹtí ọkùnrin mẹ́ta ọkùnrin mẹ́ta lórí mi lẹ́ẹ̀kan náà àǹtí. kí ló mú ẹ káyipẹ wo ti cooperate pẹ̀lú mi ni ṣebí gbogbo lecture tí mò ń fún ẹ òun gbà ni irú nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ kò ní ṣẹlẹ̀ sí ẹnu school yẹn náà ah, ah àwọn ọmọ tèmi train náà wà nínú skul yẹn tí wọ́n mọ̀ pé bílẹ̀ mi àti wọn ò ní bá mi dánrú ẹ̀ wò láṣà ṣódán ṣọ́ọ̀bù tí wọ́n ti pàpàpà lèèyàn kan dé tó kọ̀ já wọlé bó ṣe wù. kí ló ń pa ilé ẹ̀kọ́ ń sìn kí ló ṣe ẹ́ ṣé bí wọ́n jẹ tiwọn ni wọn ò jẹ gbárùn bó ṣe wà yìí ọjà sì kún ṣọ́ọ̀bù ẹ̀ bẹ́ẹ̀ mo sọ. gbọ́ àlíyà ìwọ ni kò tú wa ká o pákéjì ló ń ta kò ń ṣe bíútì. ẹ wo mo tẹ̀ ti rẹ́dì báyìí torí àwọn ọkùnrin yẹn wọ́n ti jẹ́wọ́ orí ọ̀tọ̀ jẹ́ fún mi báyìí báyìí sì fẹ́ kọ́ mọ̀ pé obìnrin lèmi náà. kékeré bá nìyẹn àti kó ẹ kó di obìnrin súnmọ́ wọn lọ́dọ̀ ti tèmi ni màá wá kọ́ ẹ débi pé wàá mú ṣẹ́jú oníṣẹ́ lọ. àtẹ́mi ti ń sọ bẹ́ẹ̀ tipẹ́ tó ń ṣe oníṣẹ́ báyìí kí gbogbo kí ni yìí kò tó nǹkan kan five minutes ni dùn kí ló wà ń bẹ̀. ó yá dáhùn wọn kí ló ń ṣe ẹ́ tó ń gbọ̀n ó dẹ̀ ń ṣe bí màmá màmá. bọ́ọ̀kì ni yìí má bá aṣọ bọ́ọ̀kì ni yìí àní bọ́ọ̀kì ni gangan. ó yá dáhùn dáhùn dáhùn ah, má gọ́ọ̀kì ẹ̀ dáhùn. dáhùn tó bá máa fi ṣe tán pẹ̀lú ẹ láàárọ̀ làárọ̀ lọ́hùn tó bá tan rédíò breaking news ló máa máa gbọ́. olóòjò ni aláìní ọmọ tí mo ní. Sọlá táwọn lè fi màláìka lọ́wọ́. Bójó dada bójó dada kó pàkúrò. Pàkúrò bójó dada bójó dada kó pàkúrò. Ọmọ mi Àbíkẹ́ lè fi tà màláìka ló máa ń gbọ́. Ẹ̀ka bèbí lè fi kọ̀nà màláìka ló máa ń gbọ́. Ọmọ mi Àyìnkẹ́ lè fi tà màláìka ló máa ń gbọ́. Àlọ́ ọmọ mi Àṣàní lè fi tà màláìka ló máa ń gbọ́ kojo dada kojo dada ko pakurumọ pakurumọ kojo dada oya sexy baby sexy baby sexy baby sexy baby. ọmọ ẹlẹ yóò bàjẹ́ ọmọ ẹlẹ yóò bàjẹ́ ọmọ ẹlẹ yóò bàjẹ́ o. àti àmọ̀ pé àti àṣàbí àti àṣàbí ìyá bẹ̀bí ìyá bẹ̀bí ìyá rìkẹ́ ìyá rìkẹ́ sexy baby sexy baby. kojo dada kojo dada ko pakurumọ. irú wa ìdọ̀tí wo ló lọ wò lọ́dọ̀ mẹ́rin mi rò irú wa ìdójútì ni wo ni ẹ tó lọ gbé ẹni ẹlẹ́ni lówó lẹ́yìn tó ti sanwó iṣẹ́ ẹ̀ tán. ariwo ìṣòwò ló wá ń pa á sìn ó lè já olè ló lè ní ọlọ́rìbù fúnra ara wọn owó mi lọ́wọ́ kò jù so kí ni àdé ló ní mo kó ní wọn tán pariwo five hundred kì í ṣe yẹ wa lówó. five hundred thousand five hundred thousand ló pè ní péré àwa tó bá lẹ́nu iṣẹ́ yìí gan-an mi ò tí ì fi ọwọ́ ara mi ka five hundred thousand ah bí mo ṣe ń wẹ̀ ó máa jalè. Ah, <laughs> bóyá lòun tó bá ti máa yọ owó máa jà fáńtì so kò síṣẹ́ tó lè ṣe láti fi rí owó mọ́ǹsìn. oyinda kínní kan ni òye ẹ pé mo ti ta ọkàn mi fún èṣù bóyá lo mọ̀ bóyá ìwà ẹ bó ṣe dúró yìí tó o bá ṣọ́ra tó o bá ṣọ́ra màá tà ẹ màá gba owó orí ẹ lórí ìdúró. ṣé o ti ṣe àlàyé fún mi. ẹ trust me ṣàlàyé everything. ṣàlàyé fún mi. bẹ́ẹ̀ ni What do you hear? bá bá mi sùn before seven days ńkọ́. ó lè la ẹ̀mí lọ ah! àmọ́ fún wọ ó di dandan kọkùnrin gòrí ẹ̀ nítorí idiot tó fẹ́ pa ẹ̀ ó máa gòrí ẹ̀ léni sọ́la. ẹ sà òun sọ fún mi pé tàtí máa wá síbí ẹ máa explain bí iṣẹ́ yẹn ṣe máa lọ tó fi máa wà easy àfọ̀mísà. ṣé o fún ní picture. bẹ́ẹ̀ni mo ti fún un exactly sàwùtì fún mi. ṣé o rí ẹni tó wà lóbi mo ti ṣe ọlọ́run mo ti ṣe èèyàn òun la fẹ́ pa nǹkan tó dẹ̀ mú ọ jẹ la fẹ́ fún un láì ọmọ pupa bíi tẹ̀yìn kì í fojú rí hmm? mo What is she èèyàn mo ti ṣe sọlọ́run ọlọ́run ló ràn àbúkápá ṣe kó wà lọ́kàpá ọlọ́run ló ní ká tí pẹ̀lú ẹ̀. Thank you very much. kí ló dé báyìí náà kí ni mo ṣe fún ẹ kí ni nǹkan tí mo ṣe. àníyá o ṣe mẹ́wàá fún mi o ṣe mẹ́wàá fún mi o ń sá fún mi náà. èmi ń sá fún ẹ. yes. kí ló ti wọ̀ kan ṣọ́ mi káàkiri kí ló tó ṣọ́ mi kiri lọ kí ló fẹ́. fine fine mo ti gbà pé o ti oríṣiríṣi nǹkan o dẹ̀ ti gbé lot but wá kò tẹ̀ fún mi time láti explain ara mi fún ẹ. Ah, ẹni tí màá gbọ́ tẹ̀lé gàdúrà nípa ẹyẹ pàtó náà wá kò tẹ̀ gbọ́ tẹ̀lé wá kò fẹ́ sọ fún ẹ náà. ìwọ fẹ́ sọ̀rọ̀. o fẹ́ sọ̀rọ̀. fẹ́ sọ̀rọ̀. ó dà mò ń gbọ́ o ti rí nǹkan mo gbà yẹn ó ti gbọ́ oríṣiríṣi nǹkan but still wá fún mi láyé láti explain ara mi and yeah I've been through a lot because of you torí tí ẹ mo ti gbáṣíṣe nǹkan kọjá náà. ẹ kí ni ṣé ìwà jẹ́ big deal ni ayé ń ṣe irú ẹ̀ kò ń ṣe tuntun ń ṣe tuntun mà. Hmm. ẹ mo ṣe ní tẹ̀ nítorí tiẹ̀ mo tún. Ah, ẹ bọ̀ sí bó wà ní bàtí ni màá wá wà. nígbà tó lọ́rùn bàtí ọ̀rẹ́ dàbí ìlú tó sàn ní mo ò lè sọ pé ibà ìlú wà torí ó ti tọ́sẹ̀ mẹ́ta sí ni mo ti fojú mi kún bàṣíìtì rẹ̀ mo ti gbọ́ tí mo gbọ́ ni pé bàṣíìtì wà nìyẹn nǹkan ṣé èmi tún lè máa pààrọ̀ fún un mo ló ti tọ́sẹ̀ mẹ́ta tí mo ti rí bàṣíìtì gbẹ̀yìn ó wò gbà mí bọ́mọ ni. bàṣíìtì hmm. ah! bàṣíìtì fi ojú olóore gùn bí. kò sí wàhálà no no no kò sí wàhálà. ọmọ ìlọ́wọ́ àti ìdọ̀kọ̀. He don't go. na strong thing o ẹgbẹ wait here. ọmọ yẹn ah, ẹgbẹ ni mo sá fún ni mo máa fà wọn ṣe kọ yí mi ni àti wọn làwọn ọwọ́ kan náà fà. a ah, ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ má lọ o Wait, kì Hey, wọ wọ ìwé ìmọ̀ náà ni wé ní bá ní sọ̀rọ̀ Me kí o bí kọ́ mi ò ní ni mi ò trust wọ́n kan bó ṣe wà yìí patit patit. Ah, ọjọ́ gbogbo tó lọ ọjọ́ kan gbọ́dọ̀ wò. Patrick ó dá sí lọ́dọ̀ rẹ̀. Ó fẹ́ gbọ́ nǹkan tó ṣe. Ẹ kìlọ̀ ṣẹ̀dá ní báyìí. Basit béèrè owó lọ́wọ́ mi. Wọ́n sọ pé owó tó wà lẹ́lọ mo ní mo ní plan mo ní nǹkan tí mo fẹ́ fowó mi ṣe. Èmi kò manage ni o. Basit wá jí mi lọ́wọ́. Ó dá Basit. Basit. À ó lè lọ o. Ó dá kí ni ìwọ náà fowó ṣe? Basit. Wait. Wait. Basit, I know you hate this matter. Okay. Okay owó ìṣòro kan dé sí hmm. ìṣòro yẹn ló fi owó yẹn gbọ́ so owó tiẹ̀ sì ń wá wá bóyá máa return owó tiẹ̀ padà eré ẹ̀ ló ń sá kiri. <laughs> bó ṣe máa return owó yẹn padà eh. ó ti yẹ mẹ̀mí sí lówó mi mo ti rí lára wẹ́mi kò ní dà fún mi. èmi gan ní ṣòro àìjá jẹ́ gbèsè àbújá la fi dúró. yẹ́yẹ́ yẹ́yẹ́ mama yẹ́yẹ́ mama yẹ́yẹ́ mama yẹ́yẹ́. ọmọ ọmọ no no me i no know you ọmọ forget forget don't say i dey play o. ọmọ ọgbọ ti sí jọ ah which level you dey you see abi ah. ọmọ gbàgbé bá. move gúnlẹ̀. ṣé wọ́n ló jẹ́ bá sí i. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fà. ṣomi tó ń jà lẹ́yà. bẹ́ẹ̀ ló sọ̀rọ̀. mo mọ̀ mo mọ̀ mo mọ̀. ìwọ ló ń dá wọn sí bí mi ń dá wọn sí àgbẹ̀. ọkùnkùn mi ìpẹja mi ìdá sódò mi ìdá sódò so wọ́n ló ń bá mi dúró obìnrin nínú campus yìí. ẹ wọ kúṣẹ́rí misconception mi òótọ́ ni pé mo mà níyà rẹ̀ but ọ̀rẹ́ mi lásán ni we are just friends kò sí kankan láàrin mi àti ọlọ́ngbọ́n òògùn rẹ̀ ọlọ́ngbọ́n nǹkan kò sí láàrin mi àti ọ̀rẹ́ mi lásán ni. ṣé orí mo nífẹ̀ẹ́ gan ni o mo nífẹ̀ẹ́ ló jẹ́ kí n ṣe kí ni ló yẹ kí ni pé kí wọ́n mú ẹ wá sí bíbá kò ti gbọ́ ìjọkíjọ tí bá rí wà tí ọmọ yẹn tí bá rí pẹ̀lú campus yìí ni màá pa ẹ̀ tó bá wá nífẹ̀ẹ́ mi ìfẹ́ rí wa àti ẹ̀pọ̀ mọ́ o ti gbọ́. ókè sá. ẹyin bọ́ọ̀lì bàbá ṣé o ti gbọ́. tí a bá tún rí ẹ pẹ̀lú ẹ ikú ni èrè ẹ̀ṣẹ̀. ó yá ẹ ṣe gbọ́n. ẹ ẹ kúlẹ̀ àbò máa kúlẹ̀ rìn lọ. ìròpọ̀ dọ̀. máa fẹsẹ̀ rìn lọ. ikú ló ń lé ẹ kiri yìí o kò dẹ̀ sí àbújá kọ̀ọ̀kan lọ́rùn ọ̀pẹ fún ẹ àfi kó finú ọgbà ilẹ̀. finú ọgbà ilẹ̀ fẹ́nà yìí kí ni kí n sọ fáwọn òbí mi kó ṣẹlẹ̀ sí mi sọ àbí kí ni kó wá jẹ́ èrè mi nínú ọgbà yìí gbogbo ọdún tí mo ti lò bí wasted years. Mm. That's it. I'm gonna talk to you like a brother and a friend. nǹkan ẹ̀yọ̀ kan ló kù fún àti olè You have to belong. Masit, kí ló tó explain gbogbo nǹkan báyìí fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti joy? Why? Ìfẹ́ ṣe ló kù wọ́n. Mi wàá mọ̀ pé òkú tí mo sọ, pẹ́sẹ̀ máa yan síta mi ti fi wàwọ̀ ara múrùgbù báyìí mi ti dá pẹ̀lú. kí ni tí wọ́n fi ṣàlàyé? wọ́n sì kò lè yé e. tí ò bá lè yé mi ṣàlàyé ẹ̀ fún mi dẹ̀. ok tó bá dàrọ̀ la màá wá bẹ́ńdé màá ṣàlàyé everything fún ẹ. àríyá. lọ. Bàbá. Ah. Ah. Olúwa gbọ́ nǹkan. Ẹyin mo lóde náà kẹ́kọ̀ọ́. Ẹ̀kọ́ tó náà. Ẹyin ni mo wá rí o. Yóò sí kankan tí káfí kalẹ̀ sí. Bàbá ó ti ó ti ṣí báyìí lórí ẹ̀ ti sọ̀rọ̀. Ẹ wo tẹ bá ń wò mí dáadáa bẹ ṣe ń rí mi yìí ó yẹ kẹ́ ti máa funra pé nǹkan ń ṣe mí mi balance dáadáa ńlẹ̀ mọ́ ẹ wo ibi tí mo ti kọ́kọ́ funra sọ̀rọ̀ ara mi èmi tó yẹ pé tẹ́lẹ̀ gbogbo àpò mi ó máa ó máa lété síbẹ̀ ni máa ń ṣayé bóyá wù mí máa bóṣu bóṣe wù mí ó di pé gbogbo ẹ̀ ti ń fe ó ń jò ah, ah. ọlọ́run má jẹ́ kọ́wọ́ kàn sàlẹ̀ àpò ọwọ́ ti ń súnmọ́ sàlẹ̀ àpò gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn mo á wò pé ah, kí ló lè máa ṣẹlẹ̀ mo á kọ́kọ́ gbé flashback lọ sórí àwọn àlá kan tí máa ń kọ́kọ́ lá ṣe mo máa ń kọ́kọ́ lá láyẹ̀ bákan bákan pé máa ń bóbìnrin lájọṣepọ̀ lójú oorun ẹ̀ mo wò pé yẹn yẹn sì dáa ṣe mọ àwọn ọmọ kan wà tó yẹ pé èèyàn máa ti ń ṣàìsì tẹ́lẹ̀ lójú ayé tọ́lọ́ máa tún wá lọ gbé wọn wá lójú oorun irú àwọn ọmọ yẹn máa pupa àbúrò àwọn akógẹ́ ìsíbẹ̀ máa bó sí fún wọn ni ìgbà tó yá mo tún ráwọn ọmọ dúdú náà irú àwọn yẹn dẹ̀rẹ́ wọ́n máa ń ṣe kàkà nì máa tún bó sí fún wọn bẹ́ẹ̀ náà ni àlàyé kan ṣe bíríbíríbírí kan kúrò lólóbìnrin dé ni fra ó kàn bọ́ sọ́rọ̀ màálù ni ṣe rí ńgbà tí mo bẹ̀rẹ̀ sí rí màálù lójú oorun ìgbà yẹn mo tún mọ̀ pa màálù kọ́lọ̀ tán màálù kan tiẹ̀ kọ́kọ́ yẹn ètò yọ last màálù yẹn lọ ní kọ́lọ̀ bíi jẹ sí àwọn bákà báyìí ìlú mọ́ wáìnì mọ́ ah, kò sábò kò sábò tó ní kò ń gbà ah, ń yé mo dọ̀jì ẹ̀ àṣe kékeré nìyẹn sá ṣèjì nẹ́ẹ̀sì báyìí kò bára mi láàrin àgbà mi omi ni èmi tí mi dẹ̀ mọ́ swim mo tún wò mí mo gàrí sùn wọ lọ́hùn kí gbogbo ilé ìbáyìí mo lúwẹ̀ lúwẹ̀ lúwẹ̀ lúwẹ̀ lúwẹ̀ mo tún escape kúrò ní ẹ mo kàn lu jàǹkárí wọ̀ nìyẹn jàǹkárí wọ̀ yìí mo wá pé ah jàǹkárí wọ̀ o nígbà tá a lè wà ń kékeré bàbá máa ń sọ fún wa o pé àjàǹkárí o kò dá kéèyàn forí kó o kò dá kéèyàn fojú kó o ètí mo fẹ́ forí kó báyìí mo sáré clear yẹn kó bẹ́ẹ̀ ni ni mo fi ní kékeré máa bọ gbogbo nǹkan yé mi mọ́ o. láìsẹ pé òwe náà kú mú búlà kí náà ń gbè. kò yé mi kò yé mi iṣẹ́ ayé lẹ́rìí yẹn. aláǹtakùn ojú rẹ mọ́. mo ní clear ni mo kàn ẹ mọ̀ àsọmọkùnrin àmọ́ bẹ́rù bá kòkè bá kanlẹ̀ ó ní ibi tá a gbé sí. ẹ bá mi gbé síbẹ̀ bàbá ìjọ ìṣàánú mi báyìí o rí o kò yé mọ́ báyìí o. ẹ̀yin tó la yé o. ẹ gbá wa ló mọ ẹjọ́ wọn. ìyàwó ìyá ti lá wa. tó bá lọ ní ìgbà o. bàrà rẹ balẹ̀ o. ẹ̀yin tó la yé ìbáyé o tètèjì ní sàlódé sálú ayé dùgbẹ̀dùgbẹ̀ ní sàlódè sálú ọ̀run bó bá ti rí ni ẹjẹ́ ń rí òun ojú oró ní lékè omi òṣì bàtà ní lékè odò bẹ́jà ńlá bá so àrílẹ̀ òbí kọ̀ǹkọ̀ bá so àrílẹ̀ odò ibi tọ́rọ̀ náà bá ti wó wá ẹjẹ́ rí òun. Ah! Eh bàbá ṣé kò sí. níbo ló ti rìn náà kó. kí nìyẹn. níbo ló ti túlé tó ti káyán funfun. àmì ah, ìtúlé rí mi ìtúlé onílé. jọmẹni tí ń jẹ́ àṣàbí. àṣàbí àǹtí àṣàbí ah, ọmọ ilẹ̀ tèmi làǹtí àṣàbí ọmọ ilẹ̀ tí ó bàjẹ́ ni ah, ọmọ ilẹ̀ tó prem ni. pẹ̀lú dúmẹ̀. ẹ eh! kí ló ṣẹlẹ̀. eléyìí ti bàjẹ́ o. ṣóun ló ń àfẹ́ ti ayé mi ni. ó ti bàjẹ́ gbogbo bíi tọrọ tí wọ́n wá kò ṣẹ̀yìn rẹ o. bàbá àǹtí àṣàbí ló ń ṣe gbogbo ẹ̀ sí láì fún mi. ó jẹ́ kí n sọ fún bàbá sọ fún yín pé kẹrùra gbogbo igi kọ́lọ̀jà pé ń já ẹnì rọ́ọ̀nù. bàbá ẹ̀rín lẹ́rù bẹ́ẹ̀ a ń gbádùn ara wa ni àti má jù sí òun náà jù sí mi mi mọ̀ pé ibi ló fẹ́ fi ṣe fún mi. àmọ́ ní báyìí kò sí láburú afakọ́rẹ́ máa jẹ́ àfàkálẹ̀ awo lọ̀gbọ̀lọ̀gbọ̀ tí ẹ bá bá rí máa fàrúgbọ̀n ìtẹ́bọ̀ rádìmọ̀ lọ́rùn gbọ̀ngbọ̀n. ìwọ ti ló tí o ti ló bì yẹ bọ́ra ọkọ̀ṣà ní orí ọba jà ẹ bọ́ra. gbogbo omi tí mi bá ti wọ́n dátà sí bá ti wá kó padà sórí oníbíyọ. kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ kí bí rẹ́kẹ́tẹ́. ẹ wo ẹ ẹ mọ ọkọ tó ṣẹlẹ̀ ṣe tẹ bẹ bẹ ti sọ fún mi o. bí mo ṣe ń lọ yìí tí n bá ká àṣàbí mọ́ ẹ ní àǹgù máa gbé orí ẹ̀ débi o máa gbé orí ẹ̀ wá fún yín o. má nà wò ibi ti bọ́ níbi àṣàṣì ti bá láṣàṣì ọ̀tọ̀ rẹ̀ balẹ̀. tó tí mo gbádùn ẹ̀ tó gbádùn mi. ikú ló àti àdìmọ́.

olólùfẹ́ aláyé ló wà lọ́wọ́ sí i. kí ló ṣe yẹn náà ẹ kí ló ṣẹlẹ̀ náà mo lè kaba tẹ́lẹ̀ kaba tẹ́lẹ̀ mo lè ń tajú òdúró kí ló ṣẹlẹ̀ já mi náà. that black jeep. kí ló ṣẹlẹ̀. àtàwọn bàbá ṣó lè believe me, àlíyá wà ní mọ́tò yẹn my girlfriend àlíyá wà ní mọ́tò yìí And one bastard one idiot máa wọlé sí máa tẹ o máa get room to wa To bá dúró to bá tẹ̀lé mi the next five to ten minutes worst enemy yàrá yàrá pain. Oh, ó ga ọ. kí ló ṣẹlẹ̀. kí ló ṣe kí ló dé kí ló ṣe kémi dìde. basit kí ni wọ kí ni wọ ná ẹ ẹkùn jẹ ẹran kà sí. Oh, so gbogbo nǹkan tẹ̀mí ń pọ́nlé látijọ́ yìí tí mò ń pọ́nlé tí mò ń bọ̀ wá ti nǹkan tó gbọ́ aráyé ti wá ń rí wá ti gbọ́ aráyé ti ń rí díẹ̀ ìwọ. basit má bí mi lọ́nà jẹ́ kí n parí nǹkan tí mo wá ṣe nígbà jẹ́ kí n parí mission mi torí ọlọ́run. lọ́tẹ́ I will punish you do that fire for you that's why they call if I don't recover am again now na I go explain everybody I will punish you ló máa fi àjẹ ọmọ rẹ. That's it. Mo gbé ayé mi mọ̀ ní ọdún. That's it. Mo gbé mo gbé ọkọ mi. Ṣé kìí ṣe ń dún mi fún yín? Ṣé ẹ máa jẹun láti jẹta? ṣé lóòótọ́ ni àṣàbí lọ wá jókòó ló dé rẹ mọ́nà ilé báyìí ẹ dákun kí ni kókó lájọ rí ohun tí ń ṣe gan. ẹ bíná bá wú ẹgbẹ́ lọ ilé ìwòsàn. a ti gbé wọn káàkiri kò sí tìbí tàbí wọn bí bẹ́ẹ̀ ni etí ẹwọ etí ẹwọ. kọ náà ni bí ọkọ fẹnu sọlẹ̀. bàbá ara ni mi. ńbo eh, ni ń dùn ya re. Ikun, rẹ̀. sí gbogbo ara báyìí ah ọ̀tán àṣàbí ara ń ta máa ń sọ fún ọ mo lè gùnkè mo lè sọ mo lè gùnkè mo lè ṣé kò gbogbo ẹ̀ ẹ ń gbà tí ìwọ awọn mú àwọn ọmọ kéékèèké tó ń kó wọn mọ́ra tó ń kó wọn mọ́ra ṣé gbogbo àwọn ọmọ tó wà ń ni gbogbo wọn rò pé rí wọn ọmọ ọlọ́mọ tó yẹ pé àwọn ni wọ́n ń bẹ tí wọ́n ń fọ̀yà lẹ́nu tí wọ́n ń kẹ́bọ̀ tí wọ́n ń rẹ́ gbogbo ẹ̀ mọ́ra wọn ni òun ló ṣẹlẹ̀ nbí tó ti ń tu sí kúkú àìmọye wèrè tó yẹ pé kíní ẹ̀ yóò di ní bàǹbàǹ báyìí tó yẹ pé wọ́n bá rọ sọ́dọ̀ ẹ gbì kàkà kó balẹ̀ wá báyìí yóò dúró sínú ni òun lọ́wọ́ dúró sínú ni lọ́gà gbẹgbẹrẹ lọ́gà gbẹgbẹrẹ yìí ẹ́ èmi là á ti ṣe gbogbo eléyìí sí nìyí. ọ̀tẹ́ àǹtí àṣàbí àǹtí àṣàbí sẹ́ksì bèbí sẹ́ksì bèbí ọmọ ẹ̀lẹ́ yóò bàjẹ́ kò bàjẹ́ ọmọ ẹ̀lẹ́ ti bàjẹ́ ọmọ ẹ̀lẹ́ kọ́kọ́ bàjẹ́ láti kùn gbà yóò wá bàjẹ́ dáyà gbà tó bá wá yá ojú tẹ̀ ń tà ní ọmọ ìlú ọba bàjẹ́ débẹ̀ èmi mọ́ dá èmi mọ́ dá tí sọ́kí ní ọmọ ẹlòmíì dáwóró ni ọ̀dà ìwọ dìde jẹ́ àlọ́dọ̀ aláàfáà tèmi mọ̀ mo mọ̀ pé bàbá débẹ̀ ọ̀rẹ́ ò níyànjú. àǹtí àṣàbí ẹ dìde ah, kó ń gbé wa lọ síbi àǹtí kí ni kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ àti àṣàbí ẹ àti àṣàbí àti àṣàbí ọ àbọ̀bọ̀ ẹgbẹ́ ṣe jẹ́ jẹ́ ká ìtì máa lo ẹgbẹ́ wọn àti àṣàbí àbàbà ìjọ ìwà wọn sódà fine àti àṣàbí àti àṣàbí. ọmọ ilẹ̀ yìí bàjẹ́ bálábàlá. àti àṣàbí ọmọ ilẹ̀ yìí wé. Alia but kí ni nǹkan tó ṣe é tó fẹ́ jẹ́ ọ? no sọ fún mi ṣé ibi tó wà yóò pè ẹ̀ ni ìwọ ọmọ tó rẹwà báyìí tóun fìyà jẹra ibi tó wà yìí wo alẹ́ àjẹkì sọ fún ọ ṣorí èèyàn tó rán ẹṣẹ́ ọwọ́ ti bà ó wà ní àhámọ́ tí wọ́n á mi báyìí ó dẹ̀ ń jẹ́ kó yé wa yí pé ẹni tóun rán ẹṣẹ́ kọ́ ló pa so kí ló tó wá nira ẹ lára. ẹ gbà mí gbọ́ ó parọ́ mi mọ gangan pa ẹ̀ mi mọ bó ṣe ṣẹlẹ̀ kó yé mi fúnra mi. dẹ̀nà alẹ́ àmì fẹ́ kò gbàgbé o ọ̀tún ni yẹ́rìn o so wọn ra ẹ lọ́wọ́ káàánú rẹ nù kálẹ rẹ lọ́wọ́ ọ̀rọ̀ pọ àwọn ọlọ́pàá ọ̀rẹ́ aráàlú la jẹ tell me. gbọ̀ngbọ̀ngbọ̀n gbà ẹ́ ìmọ̀ ẹni tí mo jọ. To God be the glory, great is the actor. Yeah, to God be the glory for how far yourself has helped Auntie Ashabi. At least we started some few days back and here we are. Yeah, I am here to tell you some little things about OJ Legends Performing Arts. I am a student there and I know what goes on in there. In OJ Legends School of Performing Arts, you are better than other schools. Why? Number one, because there is no form of harassment, no sexual harassment, no face-to-face -face harassment. And secondly, there is nothing like you cannot act in our movie. So far, accident, you are free to act in any of the movies. So far, you are qualified for it. Obtain your form now. Your tomorrow might be too late for you. For more information, call these numbers on your screen. Either you are educated or not, just call. You'll be called.